láìdé bákàrẹ sọ ẹ̀sùn lórí ìbátan tuntun rẹ̀ òṣèré nollywood láìdé bákàrẹ ti ṣèkan tó lágbára ẹ̀sùn lórí ọ̀kan nínú àwọn wúńdíá rẹ̀ ìràwọ̀ fíìmù náà ẹni tí ó dábàá ní wíwá ìfàlẹ́ kan sí i láti kí ó já sí ìrìn sí ìsàlẹ̀ àwọn ibo ní ọjọ́ iwájú tí ń ṣàfihàn ọkùnrin ohun ìjìnlẹ̀ kan lórí ojúwe instagram rẹ̀ ẹni tí ó fi ẹ̀sùn pé ó jẹ́ olólùfẹ́ tuntun rẹ̀ yíyà sójúwe instagram rẹ̀ láti pín àwọn fọ́tò pẹ̀lú rẹ̀ ó fi ẹ̀sùn wípé ọ̀kan nínú àwọn wúńdíá rẹ̀ ti halẹ̀ láti ìlú ìbànújẹ́ lórí rẹ̀ àwọn obìnrin béèrè lórí ohun tí ó ń ṣẹlẹ̀ Sunny Crown TV ròyìn nígbà mìíràn pé ó dàbíi pé Láìdé ti tún rí ìfẹ́ lẹ́yìn tí ó fi fídíò tí ó nífẹ̀ẹ́ sí tí ó tí ó bá fúnra rẹ̀ àti ọkùnrin ohun ìjìnlẹ̀ tí ó ní òrùka ìgbéyàwó lórí ìka rẹ̀ tí ó ṣàfihàn pé ó ti ní ìyàwó ìyá tí àwọn ọmọ mẹ́ta níkẹyìn ṣàfihàn rẹ̀ lórí ojúwe Instagram rẹ̀ ní ọdún tó kọjá bí ó ti ń sọ̀rọ̀ nípa ìfẹ́ tí ṣàpèjúwe rẹ̀ bí ohun ẹlẹ́wà bí ó ṣe pe àwọn olólùfẹ́ rẹ̀ àti láti darapọ̀ mọ́ wọn ní ọjọ́ kejì oṣù kejìlá ní Amọ̀ Garden Lekki. Nínú ìfìwéránṣẹ́ mìíràn ó gba àwọn olólùfẹ́ rẹ̀ níyànjú láti ní ìgboyà tó láti fún ìfẹ́ ní àyè mìíràn. Ìgbéyàwó àìkọ́kọ́ Láídé Bákàrè wà pẹ̀lú Amẹ́ríkà orísun òwò tycoon Olúmídé Òkúnfùnlúrẹ̀ nígbà tí ìgbéyàwó ẹlẹ́kejì ti wà pẹ̀lú Alhaji Mutairu Àtàndá Orílowó. Ìgbéyàwó àkọ́kọ́ rẹ̀ sí Olúmídé Ògúnfúnlérè ti ṣe àṣejáde ọmọbìnrin kan tí à ń pè ní Simi. Ó ṣeni láàánú pé ìgbéyàwó náà kò pẹ́ àti Láídé Bákàrè ṣe ìgbéyàwó sí Mutairu ní 2012 tí ó jẹ́ ìgbéyàwó ìkọ̀kọ̀ àti àwọn ìṣọ̀kan ti àbájáde ọkùnrin méjì. Tọkọtaya náà síbẹ̀síbẹ̀ yapa lẹ́yìn tí ó fi ẹ̀sùn kan pé ó ní ipa nínú àwọn iṣẹ́ àrékérekè. Èyí ló jẹ́ kí EFCC kéde rẹ̀ ní 2024. Ní ọdún tó kọjá Láídé ti pe àwọn ọkọ rẹ̀ àtijọ́ fún jíjẹ́ bàbá apanirun. Ó ṣe àpèjúwe wọn bí àwọn ọkọ àtijọ́ ìsọnù. Ó ròyìn ní ìṣáájú bí wọ́n ṣe fẹ́ kí òun jìyà àti fún ìgbésí ayé rẹ̀ láti parun ṣùgbọ́n Ọlọ́run kò gbà á láyè. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé tí ẹ̀ ń bá wa ká lọ. Ẹ má gbàgbé láti fún fídíò yìí ní ìkàwọ́ èyí tí a mọ̀ sí thumbs up like lórí Summary Crown TV kẹ́ lọ comment section láti lọ sọ àwọn èrò ọkàn yín nípa fídíò yìí kẹ́ sì má gbàgbé láti ṣe àwọn ètò wá sí àwọn olólùfẹ́ yín tẹ́ bá ti ń gbádùn àwọn eré ìtàn ìdárayá tá a mú wá fún yín lọ́lọ́kan-ò-jọ̀kan.